àti wá gbìyànjú àti sọ díẹ̀ àti sọ ilé tí mọ́mù Ṣàwkání tí wọ́n sọ nínú tíra wọn àfikún kéékèèké là ń fikún látinú kìtàbù Ahkam al-Jana'iz níbi tá a dé kí wọ́n ní ọ̀rọ̀ nípa pé mandufina qabla an yusalla alayhi aw salla alayhi ba'duhum duna ba'din fa yusalluna alayhi fi qabrihi على أن يكون الإمام في الصورة الثانية ممن لم يكن صلى عليه ó ní pé ó ṣe wípé òkú kan àwọn èèyàn wò wípé àbóyá ah, torí àdánwò tó bá ó tóbi ásídẹ́ǹtì ni làwọn èèyàn sábà máa ń ṣerú nǹkan báwọn tàbí nǹkan míì tó jọ kán tó kírun sí làwọn bá sáré sí wọn làwọn fẹjá àwọn fámìlì rẹ ọmọ tàbí káwọn kan kékeré kan kẹkàn sáré kírun sí la ṣùgbọ́n wọn pé à ẹ̀wọ̀n wọn gbọ́dọ̀ rí o ẹ̀rí bí mọ́tò ṣe sọ́dà ẹtí gẹ̀ẹ́tẹ̀ ó lè jẹ́ torí àti pàṣírí rẹ̀ mọ́ tó ó lè jẹ́ torí káwọn òkú àkótó di kó gba yóò gbọ́ já tètè sín tó ní àbá ní kírun sílà tàbí kó ṣe pé àwọn èèyàn péréte ni wọ́n ni wọ́n kírun sílà irú rẹ̀ ó bá súnnà mu ó bá lànà níbà Muhammad sallallahu alayhi wa sallam mu àwọn tí wọ́n kírun sí là yẹn nígbà tí wọ́n bá gbọ́ tàbí tí wọ́n bá padà gbọ́ kí wọ́n kírun sí là rárá ìkànnì méjèèjì káwọn náà kírun sí sàárẹ̀ rẹ̀ ẹ̀rí sì wà fún pánàbà Muhammad sallallahu alayhi wa sallam kò máa ń ṣe bẹ́ẹ̀ hadisi tó wà lórí rẹ̀ ó pọ̀ ṣùgbọ́n jẹ́ ń sọ ẹyọkan yìí àbí méjì ẹyọkan yìí tàbí méjì ẹjẹ́ ń sọ eléyìí kí ni hadith yẹn kí ló sọ̀rọ̀ ń pa rẹ̀ ó ní pé obìnrin kan wà láyé àníbà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó ní hadith náà fi ṣẹ̀rí lẹ́lẹ̀ kejì ní abẹ́ ọ̀rọ̀ yẹn obìnrin yìí kí á náà jìtàkú mu alimọ́sí ìmọ̀ ń gbá mọ́ṣáláṣí àníbà Muhammad sallallahu alayhi wa sallam ó ní mọ́ ń gbá famátàtì ló bá kú fọ̀fọ̀kọ́dà ha nàbí yìí sallallahu alayhi wa sallam anábàríkà mọ̀sáfẹ́kù obìnrin mẹ́rí fọ́sọ́lá anha ba'da ayyami lẹ́yìn ibi ìjọ mélòó kan anábì kí wọ́n wá gba mọ́ṣáláṣí ó wá sàkíyèsí pé òun ò rí anábì bá béèrè pé obìnrin báyìí báyìí kọ́ iná àmà bá sọ fún Muhammad sallallahu wa fàkọ́ọ́lá hálà kúntùm àádọ́ntùmùnì àà kí ló tẹ́ sọ fún mi tẹ́lẹ̀ ó ti kú ẹ̀ ti jẹ́ mà pé ó kú kọ́ọ̀lù mẹ́ta tí mínà láìlè wà dófin òru ló kú alẹ́ tó kú yẹn náà wọ́n wàkàrí ọ̀ka àfẹ́ wa bọ̀ ọ̀ka wa kọ́lá fọ̀kẹ́ ánàm sọ́gọ̀rú àmọ̀ràn ànábì wò pé ó wáyé kí sàbí kan tó pàtàkì sí ẹ̀ níwájú ṣùgbọ́n yóò ti jẹ́ wípé obìnrin kan dúdú lásán níbi kan máa gbàlẹ̀ mọ́ṣáláṣí ẹ ti fojú wípé kò jẹ́ nǹkan kan wò fọ̀kọ́lá jùlọ ní aláàkọ́bẹ̀rẹ̀ yá ànábì ni ẹ wá fi ti sáré rẹ̀ wá ẹ wá fún wọn wọ́dà lóòhó wọ́n bá tọ́ka ànábì sọ́ọ́lá lọ́sọ́lá ń pè sáré rẹ̀ ní sáré rẹ̀ ní fàátà kọ̀dọ̀rọ̀ ha anábi sallallahu alaihi wa sallam lọ bí sáré yẹn fàṣọ́lá aláìhà anábi sallallahu alaihi wa sallam sí kírun sílá lẹ́wọ̀n sáré ṣòkódà tí àwọn tí wọ́n kírun sílá náà tí wọ́n bá pọ̀ anábi sallallahu alaihi wa sallam àwọn tó bá kó lọ́wọ́ yóò tún kún wọn sí sáfún náà wọ́n sì jọjọ kírun sílá yọ̀tọ̀ anábi sallallahu alaihi wa tó kírun sílá tán anábi ní nàhàdì tí aláwọn sáré tẹ̀ ń wò yìí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní òkùnkùn ti fúnnu rẹ̀ gbé níbi yìí wàyínà lọ́ha azọ̀wọ̀jọ́lá mọ̀nàwérò ha aláhùn ìsọ̀lá àti ààrẹ yìí bí mo ṣe kírun yìí ní sí kéésù nìkan ní ọba tí tó bá wọn ikú náà tí wọ́n bẹ̀ẹ̀ náà ọlọ́run sì sọ́jì mọ́lẹ̀ yóò bá tàn mọ́lẹ̀ sínú sàárè wọn tẹ̀rí tá a fẹ́ mú bẹ̀ wọn ni wípé ó dáa kí wọ́n bá kírun sókòlá tí èèyàn bá àtẹ̀mí tàbí èèyàn kẹ́fí wípé wọn kírun sí la tàbí àwọn tí wọ́n kírun sí la èèyàn rí wípé wọn tó nǹkan kí èèyàn náà ṣe kí ni o ká kírun sí la padà kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ á wà lọ kí sí la níbi níbi sàárè rẹ̀ ẹ jẹ́ ń sáré sọ ẹ̀rí eléyìí sí ká tó bọ́ síbi nǹkan míì. Ah, lọ́yà anábà Muhammad sallallahu alaihi wa sallam náà Yazid ibn Thabit radiyallahu anhu ó ní kharajna ma'a an-nabiy sallallahu alaihi wa sallam dhata yawmin ó lábá nàbí jáde lọ́jọ́ kan salama warada al-Baqi'a ìgbàsá nàbí dé Baqi'a Baqi'a ọ̀ká ní mọ́ṣọ́láṣí ànàbí sallallahu alaihi wa sallam Baqi'a wà wáyé Baqi'a yẹn sí ẹgbẹ̀rún wọn àti mọ́ṣáláṣí ó súnmọ́ ara wọn pẹ́kipẹ́kí sáláyé mi ti tí wọ́n bá wọ mọ́ṣáláṣí ànábì sọ́ọ́lá ní ọ̀sẹ̀lẹ̀ tó bá lọ sí rọ́wúdọ̀ rọ́wúdọ̀ yẹn síbi kọ́bùrì ànábì ẹ̀ sáà ti máa hadith tó wà lórí ẹ̀kọ́ jìnnà ń kò sí ra tẹ́ bá ti ń gba wájú rọ́wúdọ̀ kọjá báyìí lẹ́kùn tẹ́ bà jáde báyìí bàtí tí yẹn jáde kún mi kábàdé jáde tẹ́ bá ti kún ọ̀rọ̀ ọ̀dọ̀ ẹ̀bọ̀ síbi kan bò tẹ́ bá ti jáde lẹ́kùn kan mọ̀ wò lẹ́kùn kan wájú tẹ́ bá ti jáde bá ìgbà kẹrẹ lẹ́bọ̀ sí mo rò pàdà ìrìnàjò ẹ̀ kàn rìn lọ bẹ́ẹ̀ ni ẹ mọ̀ wò báyìí so ó sún mọ́ dáadáa gan tọ́ náà sọ́lá aléwájú ọ̀sán làmú wọ́n dé bàkí rẹ̀ sọ yí ga àhúwà mi kọ́bìnrin àti bá a sáré tó fún ilé wọ́n ṣe gbé sáré ilé wọ́n ṣe sùn yẹ sí ilé ọ̀sọ́ọ̀lá àánú àníbísọ́lá ilé ọ̀sán àwọn abẹ́rẹ́ kí àbó ló ti jẹ́ gbólẹ́ tó sìn kú díẹ̀ tó mọ́ fọkọ́ọ̀lù fòláàna ọ̀dà obìnrin ni wọ́n dá akọ rẹ̀ torí kí ká ní ẹ̀jẹ̀ ẹrú obìnrin ni ànábì ó máa sọ̀rọ̀ lánàá ẹrúbìnrin lágbájá ni bí wọ́n ṣe sọ wọn fàárọ̀ fàá níbi tí ma ẹni tí wọ́n ń sọ níbi bá ní àlà àdáǹtò mú ní ibi àkúrítì ẹ̀jẹ̀ mà kẹ́jẹ̀ tó lọ sí ẹ̀jẹ̀ ń gbọ́ kájí ó dé ti gbọ́ mi wọ́ọ̀lù máa tàkì ọgbọ́n ọ̀rọ̀ àsìkò àìlà ló kú ó sì máa sọ pé ó máa ṣe ìsinmi pẹ̀lú là ní inú ilé wàkúntà kọ́ ìlà sọ ìmà ẹ̀jìdìmọ̀ ó ń sinmi lọ́wọ́ torí ẹ̀kọ́ ìlọ lẹ́yìn ìgbà tó wá jọjọ́ tó ń gbà wẹ̀ àwọn ọmọ bàbá bá sì mọ̀ tí mọ̀ tí mọ̀ ọ̀nà tó wà ní tí ń bẹ lọ́wọ́ wọn mọ̀ túmọ̀ rẹ̀ jù so tó bá jọ kéèyàn bá ń gbà wẹ̀ níbẹ̀ yẹn tí ọ̀nà tó mú ó kẹ́ gbé àwẹ̀ rọ̀mọ̀dọ́nà ó wá fọyín kéégbóyàn kéégbóyàn mo fi bẹ́ẹ̀ gbóyàn ìjọba tí yẹn bá kàn dá àwẹ̀ gbà kan ní ha ò tó bá jọjọ́ tí ọ̀nà bá mú dára tọ́wọ́ rẹ̀ bá báyàn ọlọ́run bọ́ sànù wọn ó ní fàkẹ̀rẹ̀ iná àánú ọ̀dẹ̀ yàkà àwọn àbò yìí pé ara ajábù ni ẹ̀ o kí ẹ̀ náà máa ṣe mọ̀rọ̀ àwálù àwọn tí wọ́n bá jó lórí àbí wọ́n jẹ́ lèmọ́mù àbí wọ́n ti kí ó ti máa ṣe kò kí ẹ̀ máa jẹun ọ̀sán èyàn ṣe ti bì kan dé ọmọ kí wàhálà ní ń bá bọ̀ ó tún lọ kẹlẹ̀kùn lé lórí ó ti mọ̀ pé nínú àsìkò yìí ní ìsìn tí èyí bá fi kà nísìn kò yẹ èyí látàárọ̀ dálẹ̀ yẹn yìí ní sinmi alẹ́ òun náà ni mo máa ń kọ́ bóyá mo fẹ́ ṣe one or two things kankan so tàbí kí n tètè sùn gbà mí so kí n tẹ̀lé kí n lè sinmi kí wàá wá jẹ́ pa alẹ́ òun náà ló tọ́ àwọn àwọn àwọn alẹ́ tẹ́ kí bóyá náà ní tó kú láàrọ̀ mi ni àbí nine thirty àbí thirty o tún wá lò dé o sì wá bá mi tí mo fi gbó mọ́ṣáláṣí mo lè má sọ̀rọ̀ ṣùgbọ́n mo gbé ọ̀dà ah, rẹ ni pé kalẹ̀ mi yọ̀yìnbó ẹnìkọ̀ọ̀kan ni ó wà ní àwọn àsìkò tọ́jọ mọ́ bí báwọn bàbá kútú bí ó làwọn àsìkò yẹ́ kí yọ̀bá búburú di tí à ń tó wáyé káwọn àsìkò lọ́wọ́ tó wá lọ ká mọ́ àbí ń kọrin lọ́wọ́ orí òníwá mọ̀ ló wá bẹ̀rẹ̀ ẹjọ́ níbi dá kí ọmọ nílé kọ̀rọ̀ bíi táwọn kan tó jìnà síbi tí àwọn ìyàwó àti ẹgbẹ́ tó bá tẹ̀rin lọ́bẹ̀ gan-an tó tún ní géètì tó tó wọlé gan-an ìgbà

fọ́sọ̀fọ́fúnná kọ́lífàwò gbogbo àná bá tó sí lẹ́yìn sẹ́rí pé ó ti kúrò nípò nìkan sí ìrùbá wọ́n kábàrọ̀ àlẹ́yìn àrùbá kábàrọ̀ àlẹ́yìn alàlùkọ́bìrì tó wá sí aláwọ̀ akíwárú mẹ́rin tó fi kí wọn sí òkú yẹn la ìyẹn bá tó ó sì alákan wá ń bẹ tá a sọ lánàá àwọn ẹ̀rí mi wà àwọn tó bá ní àkàmù jàmẹ́ yìí kan lọ́wọ́ wọ́n sì alákan bẹ tá a sọ lánàá ní wọ́n ní mọ́sálà tí mọ́mṣọ̀kí á ní kí wọ́n sọ wípé nínú àwọn tó a mọ́ kí wọ́n ṣe láwọn jàlùbọ́ yìí ṣẹ̀pọ̀ wà ní tíra ń pé ó lẹ́tọ̀ kákìrùn sí sọ́látù àlùbọ́ ibi wọ́n ni mo máa tàfi bálàdì láìsà fi ha mọ́ yóò sọ lé àlàyé sọ́látù àlùbọ́ ẹni ó bá kú sí ìlú ibìkan ìlú ibi wá kú sí òun kò sẹ́ni tí ó kírun sí láńbẹ̀ bí ẹni ó China ló bá lọ kú síbẹ̀ ìgbà àsìkò tá a wáyọ lágbára lọ ọlá ètò ìbẹ̀rẹ̀ mọ́jà nípìn inú covid kò sọ wa ẹni ó bá kúkú covid tí kì í bá ṣe gbẹrù ábà ọlọ́mọ àtàforíjìn fún tọ́jẹ́ tìjọba wọn ní kírun sí lára kọ́dẹ̀ ilé mọ́jọ kúkú kí wọ́n ti lọ ọ̀rọ̀ bọ̀bì kan torí jẹ́ pé isolation kìíní wọn ò fi jù wọn àti níjẹ́ ìfà tí ìbá ṣèyàn ńlá ẹ̀yin fámìlì rẹ̀ ò lè dọ́dọ̀ ẹ̀ ẹ̀ lè níbi tó wà tó bá sàwọn èèyàn ńlá isolation tí wọ́n gan tí wọ́n fi wọ́n sí gan ó súnmọ́ kọjá òdìdí flat ṣùgbọ́n èèyàn kéèké ọlọ́mọdé múru wa ẹ̀kọ́ sànù wa ẹbí rẹ̀ kankan wọ̀nyí mi ìṣídà kan lọ kọ́ bọ̀ ìṣídà kan má rí ìlànà ọkọ̀ yẹpàlù kí àwọn ohun ti parí tí ó ti yé bá ẹ wá dọ́pọ́kú yàgàn wọ́n á yí òkú rẹ̀ wọ́n yí biribiribiri báyìí tí wọ́n dàgbọ̀n nǹkan bọ̀ wọ́n lè gbọ́dọ̀ fọwọ́ kan àti níjẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ wọn ní kírun sí àlà torí wọ́n ní ẹni tó bá tún kírun sí àlà àfi kan tó lọ sọ náà mọ́lé fún ṣẹṣẹ pé àti bíbá àpéjú ètò dàbà tó ebó yóò kú sí ìlú ibì kan ó dáàbò bí ó ń bísínẹ́sì ni láàrin Abidjan àbí láàrin Ghana sí Nàìjíríà ìlú kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ó sáà mùsùlùmí lọ ibẹ̀ kú sí ní mọ́tò láti àbí ẹ̀bólà ló mú wọ́n sì ní ẹni tó bá ẹ̀bólà náà bá mú wọn ìfọwọ́ kan wọn ìṣe kan wọn kí wọn sílẹ̀ àbí kófíìdì yìí náà òun ni yùsọ́lẹ̀ àléhì yùsọ́lẹ̀ àléhì pọ́wọ́ ìfọ̀tò mílẹ̀ ní mùsùlùmí náà sọ́lẹ̀ àtàlùwà yìí àwọn kan náà mùsùlùmí gbọ́dọ̀ kírun ẹni tí ò sí lè sí la wọn kí wọn sílẹ̀ yùsọ́lá ti nàbí yùsọ́lẹ̀ àléhì sùmọ́jáṣì wọ́n ní ọba habasha ethiopia lọ́kọ́dé rọwá jama'atu min ashabihi yazidu ba'duhum ala ba'd àwọn sàábì gbà wá bẹ́ẹ̀ pánábì kí wọ́n sí la tẹ́ pé hadith yẹn ó kún jura wọn lọ nítẹ́lẹ̀ mi ò fi kún tiẹ̀ ẹlẹ́mi ò fi kún tiẹ̀ nínú àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ tá ànábì sallallahu alaihi wasallam ẹjọ́ sáré ka hadith yẹn sábà ti ka hadith yẹn àwà ka ọ̀rọ̀ Ibn al-Qayyim láti fi ṣàlàyé rẹ̀ mo rò pàlà yẹn ti a lè bọ́ síbi mọ́ṣálà mi kọ́ mọ́ bà pẹ́ jù Abu Hurairah radiyallahu anhu bàbá oní olóńgbò kékeré sàbí أن رسول الله صلى الله عليه وآله وسلم نهى للناس وهو بالمدينة النجاشي النبي صلى عليه وسلم مدينة لواو نجاشي سيكو تعالوا فوني tí Nàjáṣí wà ní Utopia Utopia àti Saudi pẹ̀lú plane bí two hours àbí bí two hours ṣùgbọ́n tó wá jẹ kẹrin mọ́tò ní yóò láti Kánò sí Èkó forty minutes àwọn local plane yẹn dẹ̀ ní wọ́n lè sáré tó plane ńlá o tílẹ̀nì tí máa ń lọ sí kọ́ńtì mi tílẹ̀nì láńlá ni wọ́n eré tí wọ́n láhàwọ́lá wọn láàbọ̀ wáta ilá abìlà eré burúkú ni tí ẹ ráwọn lókà wà ní àwọn náà ń sáìbọ̀ wọn ọjọ́jọ́ sáré irú ìjọ ìbáhùn torí bí ján lọ òjìnà wọ́n sáré kọjá bí ján lọ. <laughs> so tí ẹ bá fẹ́ lọ Maiduguri látẹ̀dẹ̀ tó yẹ kí airport wà ní àlè lójú wọn náà wà. tọ́yì ẹja wa sọ yìí pé láti Saudi náà dé utopia, ká ní wọ́n náwà lápẹjù ó túnmọ̀ sí pé ìrìn ibi sí Maiduguri láyé ìbáyé tí ó sì plane tí ó sì mọ́tò tí ó sì ń kẹta tí ẹ bá fẹ́ wá lọ Maiduguri báwọn <laughs> ṣe mọ̀ kéèké sọ̀rọ̀ oṣù kan ní ẹ̀gbẹ́ ẹṣin ọ̀nà kí ẹṣin tó dé lọ́rin ó tó dé Kábà ó tó wá mórílé mọ́kíra nǹkan kó tó mọ́ lọ àwọn tí wọ́n lọlẹ̀ àwọn Hausa tí wọ́n gbọ́n àwọn tó tibitibi wọ́n mọ̀ tó jọ àwọn rí wọ́n lọ́jọ́ mẹ́ta tí wọ́n ti bù tẹ́tẹ́kì níta fẹ́ ló ń bẹ̀ wọ́n ní kí kò wọn sí fóònù láyé ìgbà náà kò sí sẹ́lúlà ara àlámù nùbúwà nàbà Muhammad ó sì mà kìí ṣe fi wọn wá sọ fún kìí tó wá ṣe wípé ọmọ lọ́jọ́ kejì o ọjọ́ tó kú lànàbà Muhammad torí níta anábì lọ́wọ́ òun lọ́wọ́ á tú òun lọ sọ fáwọn èèyàn ní Madina ẹ wá mọ̀ wò àwọn sàhábà tí wọ́n gbé hadith yìí wá wọ́n ní àrímṣọ́lá alẹ́ ọ̀sọ́lá ní pé Najashi tí ń darí ìlú Habasha ànábì wa túfọ̀ rẹ̀ fìlìyàwómi lẹ́rí máa tàfi fìlìyàwómi lẹ́rí máa tàfi lọ́jọ́ tó kú gangan tẹ́ pé kò sí èméjì mẹ́fẹ́ láti bẹ̀yẹn síbi tá ànábì wa information ò lè débi àfẹ̀yìn oṣù kan tàbí kó súnmọ́ ẹbẹ̀ ànábì sallallahu alaihi wa sallam ní inna akhan lakum qad mata ọmọ ìyá yín kan ti kú o nínú rìwáyà mi mata al-yawma abdun lillahi salihun lónìí ẹrú sin ọlọ́wọ̀n ọba kan kú ìyẹn dáadáa lẹ́yìn ìyẹn dáadáa lẹ́yìn ṣùgbọ́n ó kú bi ghayri ardikum mú kò kí sú òkú síbi tẹ́yìn tẹ́ ẹjọ́ mọ̀yá rẹ̀ tẹ́ jẹ́ mùsùlùmí tẹ́ wà fàkóómù fàṣọ́lù àlẹ́ yìí ẹ̀dìdì ẹjá kí wọ́n sí láwọ̀ kọ́ọ̀lù mẹ́nu wọ́n ní ta ni ànábì sọ́ọ́lá lè wọ́n sá wà lẹ́ntàn ànábì ni ànàjáṣì nàjáṣì ni ní ìṣèjọba lórí òun ti gbà síláàmù

wọ́n lè má rí bá a ṣe rí wọ́n yanjú lẹ́sìn ju ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lọ tí wọ́n ní ìtara fún ẹ̀sìn jẹ́ wọ́n ní ìtara fún ẹ̀sìn sámúsámú ni o tí wọ́n ti fẹ́ràn ẹ̀sìn tí wọ́n sì máa ń ṣe ìbáàdà gidigidi tí wọ́n máa ń ṣe ìbáàdà gidigidi ọlọ́run kọ́ wọlé àti ìbẹ̀rẹ̀ kọ́ sàánú tí ìbáṣẹ nìkan kẹ́ni ẹni tó gbọ́ sàlàfíà yìí dáadáa àwọn èèyàn lè ṣèbàdà lẹ́yìn mo ń gbọ́ kankan ní àná àbí ìjẹta wọ́n sọ̀rọ̀ kan náà àfọ àdùtìlọ̀ náà àfọ oníkùnrin ṣẹ́ra blazizo yóò nù sí ìlú bàbá yẹn lo 63 years àbí nǹkan láyé ẹni ọ̀sẹ̀ kí lájọ táwọn ti pé bóyá 16 or 17 years dísìn táwọn ń sọ̀rọ̀ yìí àwọn òkírun àdákiri táwọn òkè jẹmọ ní kò ṣẹlẹ̀ gbogbo wọn táwọn more than 50 years ni o pé àwọn ò kí ìrun mọ̀nfàrìdì before láti before twenty years kì ìgbà táwọn akẹ́lẹ́ àwọn ti kì í bẹ́ẹ̀ táwọn èèyàn mọ̀ gbé ẹgbẹ́ mọ́sáàsì náà níbàjẹ́ mọ́ wọ́n á tún wá mọ́sáàsì ẹ̀dùn wọn kí ni wọ́n tún máa rojọ́ àwọn níwà ní pure salad wọ́n tún dá gúrúpù lẹ̀ pure salad olóoru tẹ́wàá rí nínú àwọn ẹ̀kọ́ tí wọ́n tún wá rí kọ́lẹ̀ ara bàbá rẹ̀ nìkẹ́ ronú wípé aláwọ̀kọ́ yàtọ̀ síyùn kéèyàn gbé more than fifty years kó mọ́ kí mọ̀mọ́ fárídì kò sí bí ò sí ní báwọn jẹ́mọ́ni ẹnìkan wá ní kí òun gbọ́rọ̀ yẹn lẹ́nu wọn òun wá bá wọn gbé fún ọdún mẹ́ta ọdún mẹ́ta lòun fi wà pẹ̀lú wọn tó ń ké pé wọn àbóòrùn jàmáà ni lọ́dún mẹ́ta àtàṣùbà ni àti kiri ni ìwọ̀n kò sí ní gbogbo ọ̀nà wọn jàmáà yóò sì ka alukur'ani ní ìjọ mẹ́fà mẹ́fà ìjọ márùn márùn jàre ìjọ márùn márùn ìjọ márùn márùn ní máa ń parí kur'ani títí tó èkó tí ó bá wá parí rẹ̀ báyìí tí ó bá ka alukur'ani gbogbo kur'ani ti máa ń ka yẹn o tí ó ka jùsù mẹ́fà àbí jùsù márùn lójúmọ́ orí òun ni ti máa ń ka tí ò bá ti kà lórí ìrun ọ̀ràn yàn yóò kà lórí náfìlà yóò fi àwọn kankan lóru tó tí bá wáyàn àwọn náfìlà tá a mọ́ yàn lẹ́rìn ìyàn ẹ̀ torí pé kò ní táìmù tó bá ilé jókòó báyìí àwọn tó láàbò òde tí wọ́n kẹ́kọ̀ọ́ mufti tún ni wọ́n ẹ̀dígẹ́ ẹ̀jẹ̀ ní sìn ìsídà kó mọ kásíra ìsídà kó mọ kọ́rin lẹ́kọ̀ọ́ àbí kọ́ mọ yàn náfìlà ìgbà tí wọ́n mọ yàn náfìlà yẹn ni máa ń ráàyè ìgbà náà ni ó sì mọ̀ ọjà bó ṣe ṣe tẹ́kùn sí yàn náfìlà before sí yàn náfìlà lẹ́yìn náà yóò ti àwọn orídìí rẹ̀ tó yẹ kọ́kà lójúmọ́ yóò make sure pé yóò ti pín so yàtọ̀ sí pé jàmá ó tó mójútó àwọn ìbádà mi ọlọ́run aṣàánú àwọn náà kò fi àṣepọ̀ oúnjẹ dáadáa hmm. ọlọ́run kó ṣàánú wa o ẹnu pọ̀ àwọn yẹn lè fi ẹnu já wáyà ọlọ́run kó fi àṣepọ̀ oúnjẹ dáadáa sọ àníbà Muhammad sallallahu alaihi wasallam ó ní istaghfiru يا أخيكم أترى فرج فما يعني فخرج بهم إلى المصلى أنا يباني كان جادي ni kan lọ bí tí ilẹ̀ ti tẹ́jú mùsọ́lá ń bí kí sí mùsọ́lá àìdí bí tí ilẹ̀ ti tẹ́jú torí pé ìwáyà mi ní kí bàkí ẹ̀ ni wọ́n lọ ẹ̀dẹ̀ gẹ́gẹ́ bá dé bàkí náà ó tẹ́jú tẹ́jú. súnmọ́ takọ́ jàmà anábìbọ́ síwájú. Si fọ̀sọ́lù ọ̀họ́lfàfò àwọn sàbẹ̀ tó sí lẹ́yìn ẹn fún sí ìlànà ní èèyàn pọ̀ ìgbà tó sí ìlànà yẹn ó túnmọ̀ sí pé ó náà fẹ́ jẹ́ kéèyàn òṣè kíni kọ́pọ̀ wọ́n pọ̀ wọ́n tó sẹ́yìn ẹ̀ wọ́n tó sáfù méjì nígbà tí wọ́n sọ sáfù báyìí tán kí má bàa pẹ́ńbẹ́ ó ní pé ẹ máa rò wípé òkú yẹn gẹ́gẹ́ wà wájú àwọn báyìí òṣìṣẹ́ òkú wájú àwọn ànábì Muhammad sallallahu alaihi wasallam ọ̀sọ́lá àtúwárú lẹ́ẹ̀mẹ́rin bá a ṣe máa ń kí wọn sókùlá kí wọn sílẹ̀ sẹ́rí mọ́ṣálà yìí àtẹ̀rí yìí nígbẹ̀ láwọn afá àti mọ́ yẹn pé sọ̀lá tó lọ́gọ́ ibi nǹkan ọ̀lẹ́ níta ní sọ́lá aléwálé ọ̀sọ́lá ń kó kírun sí láyé kò sí ní kò sí ń bẹ̀ àjẹkọ̀wá náà lè máa kírun sí ẹni tá a bá rí pé èèyàn rí ibi fi wá ṣẹlẹ̀ láàrin àwọn onímọ̀ ìfìtìláàfù tó ń bẹ láàrin wọn yẹn jẹ́ nǹkan nínú ọ̀rọ̀ Ibn Qayyim rahimahullahu ta'ala Ibn Qayyim nínú Zadul Ma'ad àtàbá ní Zadul Ma'ad ní kálọ̀ ojúṣe alákọ̀ọ́kọ́ page 205 to 206 wọ́n ní kí wa man lam yakun min wa lam yakun min abihi wa sunnatihi as-salatu ala kulli mayyitin ghaib wọ́n ní pé kò sí ní ìlànà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó jẹ́ wípé gbogbo òkú tó bá ti kú tí ò sáà nábì ń bẹ onímọ̀ ń kírun sí la rárá kò sínú lálẹ́ fọkọ̀dìmọ́ àtàkọ́lùkùn kẹsí òmìnà mùsùlùmí náà wà hùn gòyàbọ̀ lẹ́yìn anábì sọ́lá yọ ẹ̀sọ́ ẹgbẹ́yìn ló kú tí ó hàn sí ń bi tánábì wà dẹ̀ mi kú fọlámi yóò sọ lè àlẹ́yìn kò sí kírun sẹ́ni àkànnù àlà kọ́lá náà jẹ́ jẹ́ tàbí ẹ̀jọ́ ń jẹ́ pẹ̀lú ẹ̀ وصح عنه أنه صلى على النجاشي صلاته على الميت ṣùgbọ́n lálàáfíà pa náàbì kí mo sí Najashi lá irúnrùn tí yẹn máa ń kí sókù lára فاختلف في ذلك على ثلاثة طرق àwọn afá bá pín sí mẹ́ta àwọn afá ṣe kínú pín sí mẹ́ta alákọ̀ọ́kọ́ أن هذا تشريع وسنة للأمة àṣàlátù ara kò lẹ̀wà èdè àwọn kan náà ní mímọ̀ wọ́n ní kí gbogbo ẹni tó bá ti kú nínú mùsùlùmí sí ìlú ibìkan tí wọ̀ sí mbẹ̀ àbí sẹ́yìn mùsùlùmí kò sí mbẹ̀ yìí náà lè kí wọn sí la ẹ bá ti dé èèyàn rè nítorí pé ànábì ṣe kí ni ó ṣe bẹ́ẹ̀ níta ànábì bá ti ṣe gbogbo àná la pé sunna ni ìyẹn lọ́rọ̀ alimami Shafi'i yìí àti alimami Ahmad rahimallahu aljami mazhabi alakọkọ nù mọ́sàbí ẹlẹ́kejì òní mọ́sàbù tàbí hanifa àti malik wọ́n ni haada khasun bihi wa laysa dhalika lẹ́gbẹ̀ẹ́rẹ́ wọ́n ni ká kíhùn sí ẹni tí ò bá sí níbi tá a wà lára ànábì nǹkan ló lè ṣe bẹ́ẹ̀ kìí sí ìlànà ẹlòmíì tó yàtọ̀ sí ànábì sọ̀rọ̀ ṣùgbọ́n khususiyya àti torí pé kò sí ẹ̀rí kàjọ sọ fún àyí pé hàrà ṣe ìwọ̀ ọ̀sán ìnàbí so yé ma ṣe ẹ̀rí kìíní kan bẹ̀ tí a jọjọ sí rọ́dù fún àwọn mí sọ pé lẹ́yìn mazhabi mẹ́rẹ̀ẹ̀rin kọjọ lọ sí mazhabu mímọ̀ wọ́n ní kò sí ìṣtìhádù mọ́ sálàyé ìsìn yìí àti ọmọ àbí mẹ́rin àbá Ninu nínú ọ̀rọ̀ tí mọ́sàbù mẹ́rin ní wá sọ ìmọ̀ kọ́ ìmọ̀ ọ̀rọ̀ jáhà kankan nítorí wá mọ́rọ̀ mi wá ẹ̀ẹ́dẹ̀ rí pé nínú mọ́sàbù mẹ́rin ní tá a sọ yẹn kò sí bá ta tó mọ̀ sọ kò sí bá ń bẹ́ẹ̀ ni ó ní kí wàkọ́ sheikh islam bin tamiya sọ pé as-sawab tó lálàáfíà anna al-ghaiba wọ́n ní pé ẹni tí ó bá sí ibi tá a wà idha mata bi baladin tó bá kú sí ìlú tó wá jẹ́ pé ìlú tó kú sí òun lam yusalli alayhi fihi ẹni a kò kírun sí la níbẹ̀ sulli alayhi salatul ghaibi sọ́lá yìí mi ti ibi tó kú sí òun kírun sí la tàbí fall sí ìkanú àwọn irú àwọn tá a sọ nípa àwọn àìsàn tá a sọ lẹ́ẹ̀kan a ti sọ láti lọ́gbọ́ ibi sí mẹ́la torí pé òun lọ bá ṣáàlù nàjáṣí mu nàjáṣí ibi tó wà kọ̀sẹ́ tí ó kìrò sí àwọn tí ẹ̀rù pé kéfè ní wọ́n ti kírun sí láńbẹ̀ẹ́ lámìyàn sọ́lá àlẹ́yìn sọ́lá tàbọ̀ ibi àní kí sọ́lá tó lọ́wọ́ ibi sí láàlámọ́ àní kí sí lè ánà ìfàrúdọ́ sàkọ̀tọ̀ bí sọ́lá àti mùsùlùmí náà àlẹ́yìn tọ́rọ̀ ràn yẹn ti ṣubú torí pé fàrúdù kí fáyà náà ní tẹ́lẹ̀ bá ti sùn. والنبي صلى الله عليه وسلم صلى على الغائب وتركه ànábì kírun sí gọ́ìbù la ó sì fi ilẹ̀ kó kírun sí gọ́ìbù la ó kírun sí tí ọba rú hálù rẹ̀ mú àwọn agọ́ ibù ọba hálù wọn mú kò sí kí ni ó wà fí ìlúhun wà tẹ́rùkùhù súnà ẹ̀hẹ̀n mọ́ wà sọ wípé súnà ni torí pé kírun sí gọ́ìbù là ókè gọ́ìbù tí ò tún kírun sí lànà kan tí ọ̀rọ̀ yẹn yé bá ní ìsìn àwọn mi kú síbò mi tí níbi ò kírun sáwọn là ó fi yẹn lẹ̀ tí èsì súnà ni ọ̀nà súnà sọ yìí gbọ́ tó kírun sí kanáàlá ká tó sọ yìí pé súnà lọ́nà ó ní wàhálà aláhùn máa òdí ẹ̀wọ̀n ìkọ̀ọ̀kan rẹ̀ ló láàyè tiẹ̀ lọ́láwà àlà wala aqwalu thalatha wala aqwalu thalathatun ọ̀rọ̀ tí ń bẹ lórí salatu al-ghaibi mẹ́ta ní fi madhabi ahmad madhabi al ahmad wa asahuha hadha at-tafsir ìtọ́lá làáfíà jù ó ń lálàyé tí a ṣé wá rí ọ̀rọ̀ ṣẹ́kọ̀ọ́ islam wọn tẹ̀mí yà yẹn ń lọ́pọ̀lọpọ̀ afá padàpadà sí sèyí náà wíṣọ pé wàhtàrọ̀ hádà bá àdùn muhaqqiqina min ash-shafi'iyya àwọn muhaqqiqun tí wọ́n gbé mọ́dà àbí sórí nínú àwọn Shafi'iyya òní agbámú bí al-Imam al-Khattabi nínú Ma'alimu Sunan so àdíbẹ̀ẹ̀bẹ̀ àdíbẹ̀ẹ̀bẹ̀ lọ tí bá ní àwọn yẹn ní àmàkà àtìkì ni ó ní ṣókí ó ní wípé gọ́ ìbùtákìrùn sí lára òun ni gọ́ ìbò tó ṣe wípé ó kú níbi tó wá kú sí kò sẹ́ni tí ó ṣe kí ni ọ̀rùn kò sẹ́ni tí ó kírun sí lára ń ẹjá bọ́ síbi mọ́sálà mọ́sálà yẹn náà ó pàtàkì tó di a wà débi ọ̀rọ̀ àwọn mọ́sálà ìlú yẹn náà kò sí tí ó pàtàkì torí ọ̀rọ̀ sísìnkú ọ̀rọ̀ tó ṣe yégbé àwọn ẹ̀kọ́ tó ní ṣe pẹ̀lú àwọn èèyàn kí wọ́n pa fẹ́ ó sì pàtàkì ká mójútó kí ni tó tẹ̀lé wọn ni wípé èèwọ̀ wọ́tá ṣàrùmù sọ́lá duwalé ṣe fọ́ọ̀rù wọ́tá rọ́ṣùmù ayàlẹ́kọ̀ fáàrí wà lùmọ̀ náà fífẹ́ èèwọ̀ nínú nínú ẹ̀sìn Islam kéèyàn jẹ́ kìfìrí ká mà pé kìfìrí ká tó wà lọ́mọ kí wọ́n sì là tàbí ká lọ máa tọrọ àforíjì fún tàbí ká máa tọrọ ọ̀kẹ́ fún bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ mùnáfíkì eléyìí máa ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá púpọ̀ tó bá ṣe rí pé ẹni tíyàwó rẹ̀ kú tó jẹ́ kèfèrí ló lọ tó bá ṣe pé ẹni tí ẹ̀gbọ́n rẹ̀ kú tó jẹ́ kèfèrí bá jó lówó àwọn alára afọ́rọ̀ lọ ọbẹ̀ nínú tó bá àyàn nílọ́jú ìlàyé fihàn rí oníkẹ́ àrí àwọn alára àfà tẹ́ ń pẹ̀lú àwọn alára àfà tí wọ́n ń lọ bí ìgbéyàwó pé ọmọ mùsùlùmí fẹ́ fẹ́ kiri wọ́n ní àwọn oṣù yìí rẹ̀ fún ẹ̀ẹ́sọ̀ yìí dání ẹ̀ẹ́sọ̀ yìí àṣànà wọ́n sọ fún kílífọ́ọ̀tì kílífọ́ kájẹ̀ ní kìrìsìtẹ́nà ní ọbẹ̀ ṣe igi rẹ̀ fún aṣìmíyù a ní ìyẹn wọ́n lè rí bí jésù ṣùgbọ́n àtànà ni a fẹ́ lọ ṣe ìdí rẹ̀ fún kílíbọ́ọ̀tì tẹ́lẹ̀ kí nǹkan ti bàjẹ́ wọ́n sì tún jókòó wọ́n ní ẹ̀ẹ́dẹ̀rin kan bàbá rẹ̀ ló pe àwọn jàmá àwọn ni ṣé ọ̀yọ́ ọmọ bàínú jẹ́ ni ìpérò rẹ̀ ń ṣẹlẹ̀ tó ti yé ọlọ́run bọ́ sànù wa o bẹ́ẹ̀ náà wà ní káwálé nítorí rárá àkéésùn làlọ́ sàdúrà fún un alọ́sàdúrà fún bàbá àwọn tó jẹ oyè ní tiẹ̀ ṣùgbọ́n ìyàwó rẹ̀ tó kù ìkẹfẹ́ rí ní bàbá alọ́sàdúrà bàbá alọ́sàdúrà fún ibi òkú ìkẹfẹ́ rí ọlọ́run orí jẹ́ àwọn ọlọ́run bá kẹfà níbà Muhammad sallallahu alaihi wasallam ó ní wàlá tó sọ́lẹ̀ aláhàdì mínú máa ta àbàdà wàlá takún aláwọ̀kọ́bìrì ayàyà àti tútẹ́lẹ̀ oníkìta pẹ̀lú rẹ̀ mọ́ ṣùgbẹ́jà ka tí ó gbé ìdí tí àyà yìí fi sọ̀kalẹ̀ tó gbé wa màá sáré kà náà ni torí àsìkò àwọn àhàdísì mi náà sílẹ̀ yìí ni kí n ka àbí kí n ka mí tó tẹ̀lé ẹ n ka èmi eléyìí a ti sọ̀rọ̀ lórí rẹ̀ tẹ́lẹ̀ nínú àwọn ọjà lè sùn wa òun ní tó jẹ́ sábàbí nùsùn láàyà yẹn òun ní kí Abdullahi bùnú báyìí fún sàlùwẹ̀ ọ̀kan náà mọ̀nà bìkì ìgbà tó kú ànábìsọ́lá ilé wa lè ọ̀sálà ń fẹ́ kí wọ́n sí la síbẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n Umaru sọ pé rárá wọ́n kí wọ́n sílá mọ́nàfíkì ni ṣùgbọ́n ànábì fi nǹkan tó bá a mọ̀ tó mọ̀ pẹ̀lú ẹ̀ tó hàn sóhun ó fi bá a fi bá a lọ ṣùgbọ́n lẹ́yìn tó kírun tán ọlọ́run sọ pé ọgbọ̀rọ̀ dánrú ẹ̀wọ̀n mọ́ a ti sọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ so kọ́mọ̀ dánrú ẹ̀wọ̀n mọ́ ẹ̀rí nà pé a kì í máa ṣàdúrà kírun sí mùnáfíkì paraku tó jẹ́ mùnáfíkì ní fákọ̀n kọ́ọ̀lẹ̀sùn tó ti yọ́pọ̀ náà ìsìlámù àti kírun sílá àti tọrọ àforíjìn fún àti tọrọ ọ̀fẹ́ fún lọ́dọ̀ lọ ṣùgbọ́n ẹjá wá ka hadith ilé nítorí pípàtàkì ẹ̀ àti nítorí wípé ẹni tó súnmọ́ ànẹ́bí sọ́lá lọ sọ́lá ń pẹ́kí pẹ́kí pẹ́kí ló ṣẹlẹ̀ sí al-Musayyib ibn Hazm bàbá Sa'id ibn Musayyib wọ́n ní lámà hadọ̀rọ̀ tí a bá Talib bin al-Wafa so Musayyib ibn Sa'id ni bàbá rẹ̀ Hazm sàbẹ̀ tí ó ti yẹ ní sàbẹ̀ làwọn méjèèjì tí wàá tààlù mọ̀sán yìí bò ní wàá ti hasbin ní sàhábì làwọn méjèèjì tí ọmọ wọn sáyé dùbò mẹ́lẹ̀ mọ̀sán yìí bò ara anábì bá Abu Jahil lọ́dọ̀ rẹ̀ wà Abdullahi ibn Abi Umayya ibn al-Mughira àti Abdullahi ibn Umayya ibn al-Mughira faqala Rasulullah sallallahu alaihi wasallam anábì níjà ìrẹ́ amú mi innaka a'zamu an-nasi alayya haqqan ẹjá jọ ń tán anábì yìí dáadáa sallallahu alaihi wasallam innaka a'zamu an-nasi li alayya haqqan tí wọ́n bá ní ẹnìkan ní ìwọ̀ lórí tó sì jẹ́ èèyàn tí ìsọ ọlọ́run tó dà ó ìwọ ló níwọ̀ tó tóbi jù lórí tí ò dánjú mọ bàbá àtìyá tó sì tọ́ tó sì sọ kó mi ewu tó ọjà pé tí ọba yà ṣe láì dàkó sí ọ. ṣé ẹ gbọ́ mi wá ahsanuhum indi yada fíyàn máa ń ṣe ìnáàmù fún yàn àà ìnáàmù jẹ́ tó ṣe fún mi lọ dáa obìnrin jù. ìdẹ̀ra ni kíyàn tọ́jú èèyàn kọ́kẹ́ èèyàn wọ́la á ń ta àbọ̀mọ̀ aláyà hákọ́ ní wàálìdì kódà hákù tí wọ́n ní lórí mi ó bàbá mi ṣe ẹ mọ̀ wípé àgbàdàn ti lóyún ẹ̀ mo tí ìdáyé tí ìlàhà tó bá rí bẹ́ẹ̀ sọ wípé amùn sọ bẹ́ẹ̀ kílìmọ̀tà tó bá sọ bẹ́ẹ̀ ó ṣùgbẹ́dó látàbí àìndàlá yìnbọn fi ṣẹ̀rí wájú ọlọ́run pé mùsùlùmí yàn fàkọ́ọ̀lá Abu Jahalin Abdullahi bin Abi Umayya ya Aba Talib àwọn méjèèjì nìrí Abu Talib àtàrùgbọ̀gbọ̀ àmìláti Abdul Muttalib ó torí ọmọ ilé ọwọ́ àbẹ̀sìn bàbá rẹ̀ lẹ́ sílẹ̀ ọmọ ilé lọ́wọ́ فلم يزل رسول الله صلى الله عليه وآله وسلم يعرضها عليه أنا من شري سعادة في قصة ويعيدان ده نبي بعد صباح أنا ميجي جنو تنتي وانسو أنا تنتي له تلك المقالة حتى قال أبو طالب آخر ما كلمه أنت أبو طالب الصبي أنت إداك تبصد الله ونكي هو على ملته Abdul Muttalib orí ẹ̀sìn bàbá òun lòun kú léwu ìtọ́sọ̀gbẹ̀ yìí náà wà á bá an yaqula la ilaha illallah kọgbà kọ́ọ̀lá láwọ́lá an tó àyẹ́rọ̀ ní Qurayshun oníkè bá ṣe Qurayshun padà máa fẹ́ mi tẹ́mi wọ́n tàbùkù mi yaquluna innama hamalahu ala dhalika al-jaza' wọ́n ní bẹ́ẹ̀ bukú ni yóò fi sọ bẹ́ẹ̀ ojú ní lọ́kọ̀ọ́rọ́ tó bí àìyànnáka ìbá ti ẹ̀jẹ́ kó orí tutù ojú tó ní mọ̀mọ́ kí n tó dùn mọ́ ìbá fi dùn ọ́nú ìbá sọ bẹ́ẹ̀. fàkọ́lá rasulullah sallallahu alaihi wa sallam àmá wallahi la astaghfiranna laka mo fọ́lọ̀ ń búra sí ìmọ̀ tọ́ra foríjì máa lam oníhà hànìkà ọlọ́wọ́n bá ti kọ̀ fún mi فأخذ المسلمون يستغفرون لموتاهم الذين ماتوا وهم مشركون. ده ده يعني بيقع النبي صلى الله عليه وسلم bàbá kálukú náà tó ti kú sí kèfèrí ìyá rẹ̀ tó kú sí kálukú bá ṣàdúrà fún ọlọ́run ń kẹ́ tèmi ilé náà ní ọlọ́run ń kẹ́ tèmi فأنزل الله عز وجل ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين قلتوا فالنبي أطعموا لبعجوده وما ترى فرد فهم الشبه ولو كانوا أولي قربها kódà kí wọ́n járe bí wọn tó súnmọ́ wọn pẹ́kipẹ́kì من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم لن تتقياس جاءوا معي أما أنني يلون سوايا يقال لي جنرا ينفع نبي أتعمل البابي وللباب سواء سمي قال لوري أبي طالب كان يقول إنك لا تهدي من أحببت وقالوا في أنت ومنا ولكن الله يهدي من يشاء سبحان الله tí wọ́n ní máa ń fi ẹni tó bá kù sí kíni o ẹni máa ń fi mànà alimami Nawawi rahimahullahu ta'ala nígbà ìmọ̀ tí wọ́n wọ́n ní as-salatu ala al-kafiri kíkìrún sí kẹfìrí la wa du'a'u lahu bil maghfirah ká máa tọrọ àforíjì fún haramun èèwọ̀ ni bìnásì al-Qur'ani wal ijma' ẹ̀rí al àwọn àfáà ṣèpanupọ̀ wípé kí ni o èèwọ̀ ni sóyè bá bákan náà nínú ìyàṣànkà inú mọ́ṣálà bẹ̀ẹ̀ ká mẹ́nu bá ó ní kí wà tẹ́jìbò lè jàmá àtò fi sọ́lá ti lè jàná záti kàmà yẹ́ jìbò fi sọ́lá wá ti alìmọ̀tìtòbá nídẹ̀ yìí láyìn àmẹ́rì méjì wá wípé bá a ti máa ń kírun jàná zà yẹn nítọ́ kí kódà tó fi délé tí ò sí rẹ̀ tó kí sí sáré là sọ́dákì òkè ní jama ẹlẹ́ẹ̀kejì ni ọ̀rọ̀ anábà Muhammad sallallahu alaihi wa sallam tó sọ yí pé sallu kama ra'aytumuni láàkín síbẹ̀ ní ẹ̀ṣẹ̀ wá kí sínú sánàbí láàkín nígbà tí wọ́n fẹ́ kíta anábì sọ́lá àlẹ́wà ìsàlẹ̀ bí wọ́n kí n kọ̀ọ̀kan ẹ sọ wípé nígbà náà ọ̀rọ̀ àwọn mùsùlùmí ò tí ì yànjú wọn tí ì lọ lórí ṣe mọ̀ kí wọ́n tí ì mọ kékeré abẹ́ṣe rẹ̀ nítorí fàtí ìta anábì Muhammad sallallahu alaihi wa sallam tó fi rí bẹ́ẹ̀ ni so ẹjá dúbà yẹn pẹ̀lú bọ́ọ̀lọ́ ọ̀rọ̀ irun yẹn ó yẹ ká lè parí ẹ̀ lọ́la bí iznillahi ta'ala hadha wa sallallahu ala muhammadin wa alihi wa sahbihi sallam